له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh Al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad muhammadu al-awwal hafizahu allahu wa ra'ahu tí wọ́n jẹ́ ìmáàmù ní da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá lọ. alhamdulillahi wa sallallahu wa sallam wa barik ala rasulillah wa ala alihi wa ashabihi wa ala kulli man salaka maslakahu ila yawmiddin. إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run ọba wa. Alhamdulillahi. Ọba tí ó tún dáwà sí ṣe ti di ọjọ́ ọ̀tọ̀ ní, Ọlọ́run ọba náà ni ọba tí a dúpẹ́ fún ọba tí ó ń jẹ́ kí Ramadan ti ọdún yìí tó jẹ́ kó tún jẹ́ rọrùn fún mi àtẹ̀yìn láti máa Tabaraka Allahu alladhi huwa yazal. kábíyèsí ọlọ́run ọba náà ọba tí ó yẹ tí ó gbò ní ìmájẹ́ ọlọ́run ọba bima tukhfi as-sudur aliman. Bákan náà, àbá tá ń sọ iná ló mọ tó ń bẹ ní àti ẹlọ́kàn tó ń dùn wá lẹ́mìí àti tó ń sì mọ́ wa nínú.

nípa ọ̀rọ̀ ọmọ tí ń náà gbogbo ẹ̀ náà ló ti yí ọlọ́wọ̀n bá rí kété ẹṣẹ́ sọ fọ́lọ́run tápà rẹ̀ ká gbogbo ẹ̀kú bá yanjú ẹ̀ ilé náà ní ta tó fi ń wọlé lónìí kátó wọnú ètò wa ní sàánsàn abẹ́lọ́run fún olùgbọ́wọ́ ètò wa yíkọ́ lọ́mọ́ṣàbà ṣàlékún dáadáa rẹ̀ fún wọn ọlọ́ àjọ kan tọ́lọ́run gbogbo tọ́lọ́run ti kó fún wọn lọ́jọ́ má padà fi kankan nínú rẹ̀ pa wọ́n lẹ́kún alẹ́kún dáadáa máṣàbà ṣe fún ọlọ́run mo fẹ́ fílẹ̀ yìí náà tó wá pàkíyèsí nínú taari tó ń lọ nígboro a gbọ́dọ̀ má sọ èèwọ̀ ní ká dákẹ́ ọ̀ràn wà lọ́rùn gbogbo ẹni tó bá nímọ̀ nípa pín kankan ò dáa tó wá dákẹ́ lórí ẹ̀ tí ó sọ ọlọ́run bá torí ẹ̀ gégùn ilé àwọn kan lánàá ó bínú sí wọn ó ní torí pé káánù láyẹta náà ó na àmúǹkarí ń fa káánù ọlọ́run bá ní ẹlẹ́mí àfáà mí náà mọ̀ pé nǹkankan kan dá o ṣùgbọ́n sára kò fẹ́ sọ̀rọ̀ torí káwẹ̀yàn bá máa sọ pé ẹ̀hùn eh, náà ti ń kọ̀ndẹ́mù àwọn kan ọjà kọ̀ndẹ́mẹ́ṣàn náà níwà sí wọn torí ẹ̀lẹ́lùmí kìí ṣe ń sọ̀rọ̀ ọlọ́run bá lóun gégùn láwọn kan torí ìṣesí yẹn pé ẹ mọ̀ pé kíní kan ò kọ́dẹ̀ ṣe dẹ̀ dákẹ́ ọ̀ sọ fún wọn àìsọ fún wọn yìí ó máa jẹ́ ká burú túbọ̀ máa ètò tí wá gbalégbòde káàkiri lásìkò táwà yìí àwọn èèyàn tó bá jẹ́ títí títí lẹ́yìn pa kìlọ̀ kìlọ̀ kìlọ̀ ẹyẹ tàpòwé má ẹyẹ ṣe ní ayẹyẹ má ẹyẹ gbówó lọ́wọ́ àwọn èèyàn má ẹ má fi ilẹ̀ alákọ̀ọ́dù tí máa wá fi pawó ẹ má tún sọ́dẹ̀ ayẹyẹ nígbà wọn náà ló fatala gbé fi ń náàfà náà ti fi ọ̀rọ̀ gún wọn lára ńgbà tó ní kálukú náà kí ń jókòó jẹ́kọ́ jókòó ti ń tọ́lọ̀ bá fi rán ànábì sí wa sallallahu alaihi wasallam ajá mọ́ta ń ṣe ìtorítọ́ lọ́yìn ní ètò wa musẹ́ a ní kẹ stọ́ọ̀bù gbogbo pọ́nṣọpọ̀nṣọ yẹ bí ìbálàmí ọkùn líláì fílùkà kọ́ lè sọ́ọ̀n àwọn tàpẹ́ra ní àfà láwùjọ lónìí tàpẹ́ra ní mọ́m ìbálàmí ọkùn líláì fílùkà kọ́ lè sọ́ọ̀n díṣẹ́ rẹ̀ ò bá ti jẹ́ torí tọ́lọ́ níjọ tó ń ṣe tó yẹ pé àníyàn rẹ̀ ipò fẹ́fà àwọn èèyàn mékì owó náà ìbálàmí ọkùn líláì fílùkà kọ́ lè sọ́ọ̀n wà máa wọn tó jà túbọ̀ tán tó ń ṣe yàn àrọ́bùn. Lọ́rí gbogbo gbogbo ilé àkọ̀rọ̀bùn. Gbogbo wàhálà tó ṣe pẹ̀lú àwọn ọmọ àwọn èèyàn níjà bàbá ní bàbá láwọ́rẹ́ àníyàn burúkú tó fi ń ṣe ìtorípé sáfẹ́ fi kérò jọ fi pawó yìí, aṣèdànù ẹni tí ó láǹfààní àti ṣe àìntì kàfẹ́ yẹ́kọ́ máa jí lóru ẹ ṣàlàyé tó máa ṣe fún wọn táà ń ṣàlàyé yìí ẹjájọ fẹnukan bá àwọn ọmọ ìyá wa mùsùlùmí sọ̀rọ̀ káàkiri ayé ẹ kúrò ń di pọ́nṣanpọ́nṣan àdádálẹ̀ kò nípìlẹ̀ nínú ẹ̀sìn wa ìtẹ́jẹ iná tó kílẹ̀ ń wá ẹ̀lẹ́mí sọ pọ́ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ tó ní o lágbàjá ti fi ti ẹ̀kọ́ lé títí ẹ̀ mọ́tò ńbolo wá gbé Allah lórí ìjẹ́ ya bẹ̀rẹ̀ ọlọ́run kí wọ́n a ń tẹ̀síwájú ibi sábàdà nílẹ́kọ̀wádé ní àná nípa ọ̀rọ̀ lọ́kọláya ilé tàpé ní ìdílé mùsùlùmí bó ṣe yẹ kó rí a wá ń ṣàlàyé àwọn nǹkan náà bọ̀ ìgbésẹ̀ tó kàn lónìí ni pé lẹ́yìn ìgbà tọ́kọ àtìyàwó ti dọ́kọ láya tán tọ́nà tí wá fìfẹ́ yìí sùn wọ́n pọ̀ nípìlẹ̀ a ní báwọn láti lè mójútó tí fẹ́ yìí òfin ní gé kí ni ń sábà rẹ̀ òjòjò máa ń mú ọkùnrin máa ń ṣe wọ́n àwọn ń ṣàlàyé àwọn tó yẹ kí ọkọ mójútó tó yẹ kí ìyàwó náà mójútó àìtẹ́mẹ́sì àwọn nǹkan náà ìbíta bá délé ní ọ̀nà atọ́ nípìlẹ̀ lánàá pé ìpayọ̀ ọlọ́run àkọ́kọ́ náà má kọjá ẹnu irú ní irú nìyàwó

wọ́n náà má bọ́kọ̀ rẹ lò bí mọ́mí ẹ ṣe bá ládìí ẹ lò ìyí tó bá ti jẹ́ pé takò fi ọlọ́ nínú bọ́ ṣe bára wọn lò jẹ́ pé bí èpè bí èpè bí ìjà bí ìjà bí odi bí odi ìwọ mú náà má tún lọ jogún eléyẹn láti ọ̀dọ̀ wọn ìwọ change ẹ̀ pẹ̀lú wá ní wa aashiruhunna bil ma'ruf ó gbé látọ̀dàwọ̀ ọkùnrin aashiruhunna bil ma'ruf orúkọ mọ̀ pa àwọn obìnrin kẹlẹgẹ́ ni wọ́n àwádẹ̀ gbọ́dọ̀ jù wọ́n lọ àdẹ̀ gbọ́dọ̀ tún máa fi jíjù wọ́n lọ yẹn náà fi bá wọn lò dáadáa aashiruhunna bil ma'ruf aláwọ̀dẹ̀ yìí tẹ́ ẹjọ́ kọ lónìí ẹ bá àwọn ìyàwó ẹ má sọ pé èmi ọkọ kẹwa torí ẹ̀nà máa gùn wọn gàràgà ọkọ ní aláàrí fi ẹlẹ́ni tẹ́jọ́ ń gbé o wọ́lá ẹ̀tàn sáhúlẹ̀ fàtúnlẹ̀ àbẹ̀yìnà kan ọlá ni ẹ má gbàgbé ṣe ọlá àti dáadáa àti àti ìwọ́nà tẹ́ fi ti ṣe ń bàbọ̀ ń jẹ́ náà Máa sọ di ẹni tí a pé ẹgbẹ́ tí kò gbọ́dọ̀ sọ̀rọ̀, wà tí wọ́n gbáhún, kò gbọ́dọ̀ ṣe kankan, wà ti sọ̀rọ̀ sí لا تنسوا الفضل بينكم ọlọ́nikẹ́ ẹ má gbàgbé ìpìlẹ̀ yàn ẹ bá wọn lò pẹ̀lú dáadáa o. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. tọ́lọ̀ ni aṣèròhùn nàbìlì màrúf ń tọ́lọ̀ bá fẹ́ ká ṣe ká fọ̀rọ̀ tútù máa bá wọn yàwó wa lò ká fìfẹ́ bá wọn lò káwa náà dí láti ibi iṣẹ́ ká kí wọn àbáwọn náà ni wọ́n wọlé ńgbà táwa òsì táwa wà nílé táwọn jáde bó ṣe ń bọ̀ káwa náà kí káàbọ̀ ká dìímú ká fọ́ọ̀fà ká bá ṣeré ká jẹ́ kínú ẹ̀ dùn ká jẹ́ kórí ẹ̀ wú ó jí arípò ṣe bá kan kí ló ṣe ẹ́ sórí ẹni ká bá sọ̀rọ̀ káwa náà káwa ọkùnrin ọkùnrin

وإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا Ọlọ́run bá ní tẹbárí kankan lára ìyàwó yín tínú yóò dò sí tẹ kórìíra, bóyá ó ṣe nǹkankan tí ò dáa. Lápẹẹrẹ, obìnrin mi bọ́lọ́n ṣe dáhùn nìyẹn, a lè pé tán, ẹlòmí lè máa mọ bẹ̀ẹ́ sí, ṣe bó ṣì máa ń fọṣọ. Ìmí ilé máa máa ṣọ́fọ̀, ṣe bó mọ alápàá kéni kò sí tó lè fi báyìí bẹ́ẹ̀ ní kó fọṣọ́ bá kò ní fọmọ́ ó ṣàmọ̀nà dá á dá síbì kan kò lè burú sí gbogbo ẹ̀ Ah, ó ṣàmù oorun sùn pẹ̀lú ẹ̀ ó sì gbọ́dọ̀ ní ìṣẹ̀kan tó fi ń da ọba tó dáwà mọ̀ wá tán tó bá kẹ́kẹ́ lára wọn tó kúkú rẹ̀ rárẹ̀ ó máa níbì kan tó dáa sí kò lè dáa tọ́ àlébù tí wọ́n rí lára ìyàwó ti ẹ̀yẹn tó bá gbọ́tara obìnrin mi àà ah, ó burú o tóbìnrin mi burú tó tẹ̀wà alágbára ni pé kọ̀mpléènì tí wọ́n ní ẹ̀gan ó sì ṣe correct ṣé kò mọ̀ dání ẹjẹ́ wọ́n náà máa lọ sáàṣì fáwọn kìíní lórí YouTube irú oúnjẹ tó fẹ́ sè yẹn jágbọ́n fi wọ́n pa ìfàtà fífi oúnjẹ tó sè ń jò ní orí kó tún wá fáìn gan wòwòwò tí ẹ̀ fún bígbà tí ẹ pé tíjọ́ ìníyẹn náà dùn òun jágbọ́n fi kọ́ ni pé rúbó ṣe fẹ́ kó máa sèrè gbogbo orú sáyìn tó fẹ́ lára ìyàwó ẹ tí ò rí fi hàn lórí fóònù. wà máa fi náà sí màlá àìbà fi hì. àbí wàá rò pé nìkan wà tí ó pé ní tí ọ̀la lè gbèrè ara wọn náà ní tiẹ̀ ó gbà. wà máa fi náà sí màlá àìbà fi hì. àwọn kankan wà tó wà lára tiẹ̀ náà tí ò tẹ́ lọ́rùn ṣùgbọ́n kò fẹ́ sọ kò fẹ́ bẹ̀ẹ́ nínú jẹ́. wà máa fi náà sí màlá àìbà fi hì. ìgbà tó dákẹ́ tó bo tiẹ̀ mẹ́ lára kí ló

kuma kalibu silara famani minna kọla min kulle aibe nìkan ní wa tó mórí bọ́m̀bì àlébù ni famani minna kọla min kulle aibe èmi náà ní ìwọ náà ní famani minna kọla min kulle aibe ọdọ́ tó ní kálukú náà bá ti mọ̀ wípé èmi náà pé ò pé ò ó ní ma wá rọjú máa lébù ìjàmù ẹ̀ àtàṣàbù ìwọ náà ní ma rọjú máa lébù ọkọ ẹ̀ àtàṣàbù àbò ànàkà lè máa làkó tọ̀húrò. Àbí wọ́n pe Mr. Alágbájá, ṣẹ́yìn rò pé Màlékà lè ní. Àtàhàzàbò ànàkà lè máa làkó tọ̀húrò. Ṣẹ́yìn náà rò pé torí obìnrin tẹ́ fẹ́ ń ìyàn ni. Kódà tẹ́yìn bá fẹ́ ṣiṣẹ́ ọlọ́run tẹ́ torí ọlọ́run bẹ́ẹ̀ tí wá fẹ́ntẹ́ ráwà lébìn ẹ̀wọ́n máa ṣiṣẹ́ lọ́nà láàrẹ̀ ẹ̀rí pé a máa ìpúpù sí kò mọ̀rọ̀ sọ àbí ẹ máa kọ́ وقال صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا حسنهم خلقا Arábìnrin ẹni tí ó fi ń pé ní mánì nínú ẹ̀yàn ọmọ àyà mi mú sí ní. أحسنهم tó ẹni tó dá sáwọn anábì válù kéèyàn dá síyàwó púpọ̀ sallallahu alaihi wasallam ó fẹ́ràn kéèyàn dá síyàwó púpọ̀ ó ní kódà ṣe ẹrọ ohun anábì sàrẹ̀sà òun òun fi ń dájú táwọn ìyàwó òun anábì máa ṣe dáadáa pẹ̀lú àwọn ìyàwó ó máa ń bá ìyàwó rẹ̀ ṣeré ìyàwó Aisha sára ipa anábì a máa bá wọn sáyẹrẹ kútùpàkútùpà ṣe dodo anábì a máa pọ̀n sẹ́yìn òun náà máa jókòó sẹ́yìn anábì òun àtànábì àjọ máa sáré nínú ilé àjọ máa ṣeré ipá níjọ́ òun ìwà àtìyàwó ẹ̀ ti jọ ṣeré gbẹ̀yìn níjọ́ ọ̀dẹ́ ti jọ ṣàwádà gbẹ̀yìn gbáǹkó iná ní tó bá ti wọ́nú ilé gbà gbogbo ìgbà tó bá ti fi lè lánú sọ̀rọ̀ báwo fẹ́ kọ̀m̀pléènì kí ló dé kò dáná. inna ahabbakum ilayya wa aqrabakum minni fil akhirah òṣèlọ́wọ́ bá lẹni tí fi ń jẹ́ ní tí mo ń nífẹ̀ẹ́ sí jùlọ. Fájọ́wàkún mi ní ìfìnlẹ̀ àṣírà. Ẹni tó dẹ̀ máa fi náà fàná àti jókòó tì mí lálẹ́kẹ̀ẹ́ àwọn tó máa súnmọ́ mi dáadáa. Màá sínú kò mọ̀ àkànlá kan. Ọ̀rọ̀ náà ni ẹni tí wà rẹ̀ bá dáa nínú yín. Wọ́yìn náà bí gbọ́dọ̀ kún mi láyà wà bàdákún mi ní ìfìnlẹ̀ àṣírà. Òṣèlọ́wọ́ bá ní àwọn tí mo máa kórìíra tí mi tẹ̀

tọkùnrin bá sọ̀rọ̀ síyàwó obìnrin àdẹ̀ máa bá àdẹ̀ ronú kò ní lè jẹun kò da ìyàwó ẹni eléyìí kì í ṣe rú ẹrú pàápàá ọgbọ́dọ̀ kánukò torípẹ́rú náà lè padà dọmọlábí kámà dí sọ ìyàwó ìyàwó ìyá ọmọ ìgbàtàrà bá tún gbé ẹwà tún kí mọ́lẹ̀ wà tún fún alimutasaddiqu alábìnrin bá kan náà alimutasaddiqu náà tí mo kórìíra rẹ̀ o ó tún ṣàlàyé wọn wọn à ń pè ní mutasaddiqu náà fún àwọn sọ̀hábà

àwọn èèyàn máa bèèrè pa ẹ̀bọ̀ ọlágbẹ́já ó ti tó ti tó kí gbàgbé gbogbo bọ́rọ̀ ọ̀rọ̀ àti ibẹ̀ ọdún mẹ́wàá sẹ́yìn a máa lọ báyàwó rẹ̀ tó ní ṣọ́nà tí ní July ẹ̀kọ́ nìyẹn ní 2004 kí ní ah,

ìwọ obìnrin tí wọ́n náà wà lé ọkọ ìlú lówó tó wá ti wá rí bà tó ti wá ń gùn ẹ́ tó ti wá sọ́ra rẹ̀ di bàbàrà kan ju bó ṣe wà yìí náà lọ ọwọ̀ pé tó bá ti wà ọkọ àṣẹ ọkọ lágbára lórí ẹ̀ ọkọ àbí kó kọkùn. Ìbá ṣí ìtì àwọn ìtẹ̀sí dáadáa, khairan wọ́rẹ̀ fún àtàwọn. Tí wọ́n náà bá ń fẹ́ ní fọ̀kànbalẹ̀, ó fẹ́ ní aláyọ̀. Ìbá ṣí ìtì àwọn dáadáa, sharafan wọ́rẹ̀ fún àtàwọn. Wọ́n náà fẹ́ máa jẹ́ ní abí láwùjọ àti Ayakumullah. Ah, korofo ni ẹlòmí inú wọn. Ìdá ṣe ìtì yìí. Ah, wọn lẹ́kọ̀ọ́. A ń dá ẹ̀sìn dáadáa. Bàjẹ́ mi ní gbéraga. Ṣàrọ̀fà wọ́n rí fún àdáhùn. Ìmí ìyá ṣá. Ṣàrọ̀fà wọ́n rí fún àdáhùn. Kò sọ̀rọ̀ tẹ́nu rẹ̀ gbà. Ṣàrọ̀fà ń wá rúfọ̀ àtàn. Mo dẹ̀ fẹ́ ní ìyòfẹ́ lápọ̀lé. Fọ̀lé ní wọ́tàwọ́ àtàn àìwájírù kí lè kébé àwà lẹ́rin jábá. Gbọ́ntà ń kálẹ̀ fẹ́ mú lẹ́ọ̀kan kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ìlú láti èlé lọ. Fọ̀lé ní. Máa rò pé à ń bú ẹ àbá ń sọ̀rọ̀ sí ẹ. Wà sí ni táfẹ́ fi káyè rẹ̀ lè dá. Kí wọ́n náà lè jẹ́ ìyá ọmọ rẹ̀ lọ́la. Ṣé pẹ̀lẹ́ bá ń lẹ̀ bá ń lẹ̀. Wọ́tàwọ́ wọ́n tí rún kí alìkìbìrà wà lẹ́rìn jìbá. ìgbéra gálẹ̀ gbogbo owó tó rí yẹn gbogbo látòrí gbogbo bísínẹ̀sì ẹ gbogbo sálárì tó ń wọlé yẹn gbogbo tó ti ní tòrò kó jẹ lójú àyí àbí ìta pẹ́rẹ́ǹtì ẹ ní tó wá sọ pé ó mọ̀ pé mi kí oṣù kan ló ta nígbà tó wá fẹ́ mi o ìwọ náà rí o àbíwẹ̀ ló ò lè bímọ fún ẹ o kò lè jọ́kọ ẹ o ẹnìkan náà ló máa jọ́kọ rẹ o

madam tẹ́ ti wà ní ọkọ̀ tẹ́ ti ń bímọ ẹni ẹfọ́ ara ń túlé yín o ẹni ẹfẹ́nu ara ń túlé yín o ìṣesí ilẹ̀ fi ń túlé yín kò ní kálukú ṣàtúnṣe ibi ta sọ́n sí yìí o bá ti fi lè rélé yìí ṣe pẹ̀lú àánú ọlọ́run dílé àdìdílé ẹ̀fọ̀kànbalẹ̀ àdìdílé aláyọ̀. minal mahkamati al-islamiyya ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí jẹ́rin tó mú wa ní ká tún máa fi gbogbo ọgbàrán wa létí ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ dílé ní pé ojoojúmọ́ ni lé ń tú gbogbo ọgbà báyìí láàárín kọ̀mpléènì lọ́kọláya kò yí tí ò tú náà dẹ̀rẹ́ ó ti jò ó ń jò gidi gan ni o subhanallah alazim àwọn ẹlòmí ọkọ̀ àti àwọn mìí bára wọn gbélé ní àwọn èèyàn kan rí wọn ládùúgbò ni ó wọlé ọ́n jáde òrùlé ló pa pọ̀ ògiri ló bò kò jẹ́ ká mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé yẹn ọkọ ń jẹun lọ́tọ̀ ń sùn lọ́tọ̀ ni ìyàwó ń jẹun lọ́tọ̀ ń sùn lọ́tọ̀ ni ẹjẹ́ kìkí ní ti tó gẹ̀ kú igbe ọkùnrin kó níbẹ̀ ẹ̀kẹ́ ẹjọ́ tàn kílé kúlùkún mọ́rọ̀ ìyìn tó dẹ̀ ń bà nǹkan yí náà ní tàǹkà alẹ́ yìí mọ̀sùlíyà yẹ já mọ́ kọkùnrin mojúṣe mojúṣe rẹ̀

Wàrọ́jùlù rọ́ìn fi àìlìkí. Ìwọ ló fẹ́ darí inú ilé ẹ̀ o. Wà mẹ́ sí ìlú ní ẹ̀rọ ìyàn tí kì í. Ìwọ lọ́lọ́dẹ̀ máa bèèrè lọ́wọ́ rẹ̀ lórí bó ṣe túkọ̀ àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀hùn. Wọ́n lè máa rà àtọ̀rọ̀ Kí ni tọ́lọ́ ìyàwó ẹ̀ ń kírun. kullukum ra'in. ìjà olúwa ń bá jà. kullukum ra'in. ila mal khulfu bainakum ilama. ila mal khulfu bainakum ilama. wa hadhihi dajjatul kubra. kubra alama wa hadhihi dajjatul kubra alama. kí wá ní ìrẹ́pẹ̀ kí níjà ń bá ìyàwó ẹja. ila mal khulfu tó pàtàkì ju ọba fàákò kírùn kò sí lọ́n ìlàmà ìlọ́kọ̀ olóbò olólẹ́rún ojú olómi mẹ́kọ̀pù yìí ìlàmà ìlẹ́kọ̀ olóbò fàájíní ní gbogbo ìgbà yẹn ò kẹ́ lára ilá máa lè olóògbé wà ní lọ́jà tún lékún bí ọ́ àlàmà ariwo tẹ́ ìpalera ń lórí lórí kí ló dá lé lórí wà ní lọ́jà tún lékún bí ọ́ àlàmà wọ́n náà mọ̀ kókò tí nílé ṣe máa wà tí ò ní máa sí ṣùgbọ́n áwọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin wà tìyàwó tiẹ̀ orí kí ló dá lórí ẹ bá lọ́wọ́ ọkùnrin mi ò ní oorun ni Wàfí ìmọ̀ yẹ kí dùn ohun bá dùn kùn mú lè bà dín. Kí ló fà tó ní kálukú ọkùnrin àti obìnrin tẹ́ fi ń ní ìgbénú síra yín lónìí? Wàfí ìmọ̀ yẹ kí dùn bá dùn kùn mú lè bà dín. Kí ni nínú ibi ni tó wà láàárín ọkọ síyàwó, àárín ìyàwó sọ́kọ, kí ló fà gan?

ibi nínà ni wàhálà tí ń sábà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òun gbọ́bù kátà mọ́ yẹ́ ọkùnrin tí ò bá ti ẹ̀wà tí ò bá sí àámọ̀ pé kò sí ó yàtọ̀ sí pé kò máa wá ká gidi borí kò máa mọ̀ ọmọ ìlà gidi pé ah, ẹ̀wọ́ nǹkan tó wà náà ló máa gba bọ́ bá ti bà lókè máa ṣe tí ò bá ti ẹlẹ́run bá mi bá mi àbálùbọ́sà àbí irú àbí kí ní wọ́n náà mọ bó ṣe ń lọ wọ́n náà mọ ọmọ pé gbogbo nǹkan ti lọ ti lọ sókè nísìn ó tún wá sọ fún ẹbí òtí ẹ̀fẹ̀ kọ́ sọ wọ́n náà ni wà á ṣe máa tọ́ sọ́nà wọ́n tó wá kó ẹ̀yà tó ṣe gbogbo wá sọ pé owó tó gbogbo sí mílátẹ̀ kan lóòkó yìí òtúkòtúkò sákò tún jáde lọ kò dáa wọ́n rọ̀jù lọ́rọ̀ pẹ̀lú àwọn ọmọ tó fílẹ̀ sọ́dẹ̀ yìí. Fi àìlè ìwà máa sí ó ló ní àrà ìṣẹ́ ti kí. Ìyá pọ́lọ̀ ní ìwọ tó jẹ́ bá lè lé tó ń fi yàjìyàwó àbá àwọn ọmọ ẹ. Ọlọ́run náà, àlábìlọ́lọ́run á bí ẹ́ kíkó wá lọ ṣàtúnṣe ibi tá a sọ̀rọ̀. máa mi ni abidí yẹ sẹ̀rẹ̀ ìhìn láàkùrọ̀ ìyàtà ìyàmótú yọmọ yàmótú ọwọ́kọ̀ ìṣìnlérọ̀ ìyàtì ilà àhàràmàlọ́wọ́ aléhì lè jana. alábìnrin gbogbo ẹni tó bá jẹ́ pé ń tọ́lọ ń kó èèyàn tó ń da rẹ̀ ọmọ ni ìyàwó ni tọ́lọ ń pa ọ̀sẹ̀ kó máa gbọ́ bùkátà lé lórí ọ̀sẹ̀ kó gbọ́ bùkátà lé lórí ọlọ́gbọ́n sọ́ndà rẹ̀ kò wá gbọ́ bùkátà yẹn tó tó bá jáde láyé. ọwọ́kọ̀ ìṣìnlérọ̀ ìyàtì kí. Harramallahu alayhi al-jannata. Ẹbí náà rọ́ọ̀mù làlìjọ́nà fúláṣọ kò ní wà lìjọ́nà ní túnmọ̀ rẹ̀. Á jí ẹ lọ́nà láti rá lìjọ́nà wọ̀ ní rọ́ọ̀nù ní túnmọ̀. Wal mar'atu ra'iyatun fi bayti zawjiha. Ẹmi tẹ́lẹ̀ tó jẹ́ tọ́lọ́kùnrin tá a sọ yìí. Ó kẹnu ìwọ̀n bá tá a kàn lè sọ́nà ẹ̀ lónìí nìyẹn. Ìtó wá tẹ̀lé náà ní tóbìnrin. Rọ́yìn àtúnfin bẹ́ẹ̀ ti sàrò jìn hàn. Obìnrin máa ṣèbéèrè lọ́wọ́ báyìí ní sí pé á

ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin commercial wà ní ìjẹmọ̀ àgbàdún ní Abẹ́òkúta ilé ẹja tó unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandine fóté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àlùkùtẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ̀mù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta